بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبده ورسوله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله فبلغ ما وجب عليه اللهم صل وسلم على عبدك ورسولك محمد وعلى آله وعلى آله وصحبه الذين تمسكوا بهديه حتى ماتوا عليه عباد الله فإن الله سبحانه قد عاظم على عباده المنة أعظم عليهم المنة أن يسر لهم سبل الخير وجعل لهم مواسيم يزدادون فيها من الأجر وأعمال البر ومن هذه المواسم أيام العشر الأول أو أول من شهر ذي الحجة التي أضلتنا أو قرب أن ضلتنا في الأيام المقبلة والتي فضلها الله سبحانه وتعالى على سائر الأيام وضاعف فيها الأجر لمن عمل صالحا ولتعظيم هذه الأيام المباركة فقد أقسم بها رب ولا يقسم إلا بعظيم فقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال عشر قال عبد الله بن عباس وابن الزبير رضي الله تعالى عنهما وغير واحد من السلف أن المراد بعشر بليال عشر هي عشر ذي الحجاج كما أنه قد ثبت فضلها ثبت فضل عشر ذي الحجة في سنة رسول الله صلى الله عليه وسلم فقد قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح العمل الصالح فيها أحب إلى الله سبحانه وتعالى من هذه الأيام قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع بشيء من ذلك فهذا الحديث المبارك عباد الله يشعب همم الصالحين لإكثار للإكثار من أعمال الخير وتزود من البر والتقوى ودليل على مضاعفة العجر وعظيم امتنان الله على من عمل صالحا في هذه الأيام حتى إنه لا يفوقه أحد إلا مجاهد خرج بنفسه وماله فقتل شهيدا في سبيل الله وذهب سلاحه ومركبه ومركبه ومركبه ومما يستحب فعله هذه الأيام الإكثار من ذكر الله عز وجل وفضائل الذكر كثيرة فقد جاء أناس إلى النبي صلى الله عليه وسلم فقالوا يا رسول الله ذهب أهل الدثور بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم فقال صلى الله عليه وسلم أوليس قد جعلكم ما تصدقون جعل لكم ما تصدقون إن بكل تسبيحة صدقة وكل تكبيرة صدقة وكل تحميدة صدقة وكل تحليلة صدقة وأمر بمعروف صدقة والنهي عن المنكر صدقة وفي بضع أحدكم صدقة قالوا يا رسول الله أيأتي أحدنا امرأته ويجر عليه فيكون له فيها أجر قال أرأيتم لو ودعها في حرام أكان عليه وزر فكذلك إذا ودعها في حلال كان له أجر بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفروه توبوا إليه تائب من الذنوب كما لا ذنب لا توبوا إليه إنه هو تواب رحيم الحمد لله كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أقول لكم ورحمة وبابا أفي فون لهم ọba لني ببوكا ما شاء الله كان وما لم يشاء لم يكن ìtọ́lọ́run bá fẹ́ ọ ṣe òun ni yóò máa ṣe èyí ẹni tó lè gbé kọsẹ̀ kò sí ọba yìí la dúpẹ́ fún látara orí rẹ̀ lára wa ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ ìdótì ẹ̀ èyí tí ọ̀dàgbà kankan sí alọ àbọ̀ òkè sí wa ọ̀dà àbò gbogbo ewu èyí tá a mọ̀ ọba yìí ló ń sọ wá ń bẹ̀ kò sí ń tá a lè fi dúpẹ́ oore rẹ ju ká dúpẹ́ fún ọ lọ lọ́wọ́ fún ọ tara orí ẹ tara akẹ́ tara anú ẹ lọ́mọdáwọ́ àánú rẹ dúró lára wa ìkẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run kọ́ síwájú ẹ̀dá anábíwá Muhammad sallallahu alayhi wa sallallahu alayhi wa ìkí ọlọ́run ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá àti gbogbo àwọn tí wọ́n bá ló gbà ọ̀dọ́dọ̀ gbogbo àwọn tí agba dáadáa yìí lọ́wọ́ wọn àwọn tó jẹ́ àlùfáà fún wa ọlọ́run bá ní kẹ́ wọn bá ní túbọ̀ sí wọn láàánú ọlá àti tóbi rẹ̀ àdúgbò lọ́dọ̀ rẹ̀ látara o rẹ tó ń ṣe fún wa ó wa sún mọ́ ọdún iléyà díẹ̀díẹ̀ àdúpẹ́ fún ọ tó fún aláǹfààní ká máa gbóòórùn ẹ̀ ọlọ́run àwa bẹ̀ ọ́ mọ̀jẹ̀ kọjá gbígbó oorun lásán jọba wa láyé ọlọ́run ọjọ́ ọba wa láyé o ọlọ́jọ́ ọba wa láyé ọba wa bá wa kọba wa nù rọra lọ́njọ́ bá wa nínú fàyàbálẹ̀ káti lékun ní dáadáa gbogbo èyí tó ti ṣe fún wa ní dáadáa ọlọ́run àbí ọmọdé ọba jẹ́ èyí tá a tún tọrọ ọlọ́run ṣe fún wa ọ̀gá ẹ̀ ní dáadáa tàlìkìyàmà ọlọ́run máa hànà rẹ̀ mọ́ wa lọ́wọ́ nítorí pé o ṣe dáadáa yé fún wa mọ́ wa lọ. وفي الآخرة حسنة وقنا عذاب النار afẹ́ bọ́ sínú oṣù tá a ti ṣe ọdún iléyá wa táwọn alálàájú ó ti gòkè àràfá gbọ́ àwọn tó ti lọ tí wọ́n ti dá àyè náà ọlọ́ba ni máa kíyèsí wọn gbọ́ àwọn tó tún kù ń lé tí wọ́n ń palẹ̀ mọ́ ọlọ́wọ́n àbíọ́ ọlọ́run ṣe nírọ̀rùn. àwa tí ọlọ́run bá kádàrá páràfà tí a àtún máa tàn máa rẹ̀ léyìí tí ń bọ̀ wọ́n ti mọ akóńfẹ́ tó fi mọ ọlọ́run láti tóbi ọlọ́run rọrùn fún àwọn gbogbo tó ti wá lọ ìjọba jẹ máa lọ oṣù àlùbáríkà tá a fẹ́ kónú ẹ̀ yìí bóyá èyí tá a ń lò lọ báyìí bóyá yóò di ó sì mọ̀ pé ìtumọ̀ ní pé jimá ti ń bọ̀ nínú oṣù láti ṣe kọ́lọ̀ ń jẹ́ kọ́ bá wa láyé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bi wá léèrè tí wọ́n fẹ́ ká ṣe ọlọ́jọ́ ọ̀rọ̀ alọ́rùn bá a ti mọ ọjọ́ tí oṣù tó a ti ń palẹ̀ àti wọnú rẹ̀ mọ́ bí ọjọ́ mẹ́wàá ní oṣù dòlẹ́hìjà àwọn ọjọ́ tọ́lọ́run tó pàtàkì ni ọlọ́run pàtàkì ẹ̀ ó sì fẹ́ káwa náà pàtàkì ẹ̀ fi nǹkan kan búra tí ọba jẹ tó pàtàkì ọlọ́run fún àwọn ọjọ́ mẹ́wàá fi búra nínú suratul fajr ọlọ́run wal fajr ọlọ́run mo fi àfẹ̀mọ́júmọ́ tí òye ọ̀sán bá ń là ti ń yọ nínú òkùnkùn òru ọlọ́run mo fi búra ẹni ó lè ṣe ó lè ṣiṣẹ́ yẹn kò sí bí ó ṣe Allah. òun lọ lágbára kó kí òye ọ̀sán kó tinú òkùnkùn òru jáde dáàtì mọ wà nú ara wọn agbára rẹ̀ ló tó bẹ́ẹ̀ lóbìnrin tóun bá ṣe gbogbo ọjọ́ ayé wa lóru tá ń lò bẹ́ẹ̀ sàrìmádàn ila yawmil qiyamah ṣé ìdíjọ́ àlùkìyàmà tá a lọ́sàn-án ara ìtumọ̀ nípa àbá máa fi gbogbo ẹ̀sùn yóò tó a. ọlọ́run níta lọ́ba náà tó tún lágbára tó lè ṣiṣẹ́ ẹ̀kọ́ mọ̀sán wá fún un. bí mo bá ṣiṣẹ́ gbogbo ọjọ́ ayé yín lọ́sàn-án yóò sóru ẹ wá fún gbogbo ọjọ́ ayé ṣiṣẹ́ bí aago. ọlọ́run níta lọ́ba yín ọ̀hún lẹ́yìn mi tó lè mọ̀lúwa fún yín inú agbára ọlọ́run òun ló ti ń fi òru ó ń fi ọ̀sán tẹ̀ lóru wọ́n ń gbàtẹ́ fúnra wọn. ọlọ́run ni mo fi ìgbà tí òye ọ̀sán ti bá ń jẹ jáde nínú òkùnkùn òru tá à ń pè ní àlùfájàrí ọlọ́run ni mo fi búra nígbà òfin lẹ́yìn búra tán ọlọ́run tún ní wàlàyé lẹ́nà àṣù. ọlọ́run ni mo fi àwọn òru àwọn ọjọ́ ọjọ́ mẹ́wàá kan ọlọ́run ni mo fi búra gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ̀ nípa sálùkùránù sọ bí Abdullahi bin Abbas àti ibùdó Zubair àtàwọn míì yàtọ̀ fún wọn méjèèjì nínú àwọn tó yẹ alukùránù yé bíi ha òru mẹ́wàá ìwà tọ́lọ́run fi búra ní súrà yìí òun lòru ọjọ́ mẹ́wàá ti bẹ nínú oṣù zòlẹ́jà oṣù tá a fẹ́ mú wájú yìí ọlọ́jọ́ ọba wà láyé. súnà àtúwájú ẹ̀dá anábìwá Muhammad oore tẹ́sí tiwa tá à ń ṣe kó ṣe wá nù oore kó ṣe wá nìyẹn gba àwọn ṣẹ́ dáadáa rẹ̀ sí tiwa máa ń júwe júwe ẹ̀sìn ọ̀hún. tí ó lè sọ ọ pé ọjọ́ kan bẹ kan ìgbà kan bẹ àsìkò kan téèyàn bá kan tí ó lóore kò sí Islam ni oríire tá a ṣe nìyẹn tó kọ àkùn ni ká máa kọlọ ń fà ká máa ṣe gbogbo tí wọ́n bá ti jú wa níwèé ká máa béèrè ìgbà tí bá síwájú sọ fún

láti sẹ́nu ọjọ́ kẹkẹjújọ́ sòlìhíjà yìí lọ wala li jihad fi sabilillah. bẹ́ẹ̀ yẹn bá wà lọ jagun sójú ọ̀nà tọ́lọ́ńkọ́ tẹ́tọ́tọ́bí ni sọ́jọ́ rẹ̀ olóore ànábì ní wala li jihad fi sabilillah. ọba àzọkùn lè yan lọ́jà sójú ọ̀nà ọlọ́run iṣẹ́ tí èèyàn bá ṣe nínú ọjọ́ kan ní ọjọ́ mẹ́wàá bọ̀ ti ọ̀nà ẹni tó tún lè lóore nínú iṣẹ́ tí ọ̀jẹ̀jẹ́ tí ọ̀dẹ̀jẹ́ sábẹ́ yẹn ṣe nínú oṣù bèlèkíjà ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ rẹ̀ àjọ fóònù fi ẹ̀mí ẹ̀ jáde lọ sódò ogun ẹ̀sìn ó kó nǹkan ẹ̀já rẹ̀ lọ kò sì padà wálé pẹ̀lú kankan nu gbogbo tó mú lọ. irú ẹni bẹ́ẹ̀ ni tí olóore olóore rẹ̀ ló lè ṣe déédéé tẹ́tà bá ṣe mú ọjọ́ mẹ́wàá tó wà lóṣù bèlèkíjà ti bọ̀ ọlọ́mọ sálẹ̀ fún adéṣe olóore ṣe yìí. ọpàtàkì èyàn ló mú àwọn ẹni ré ni wọ́n fi máa ń pè wá níjà lọ bí kápọ̀ sí olóore nínú ọjọ́ mẹ́wàá tí ń yìí pẹ̀lú ṣíṣe dáadáa nítorí ẹ̀san tá a máa gbà àdìpèlé ní irú àwọn tẹ́wọ̀n ní ìrántí ọlọ́run ká máa rántí ọlọ́run òun ló fi jẹ́ pé àwọn alálàájì ìlóore táwọn ní pa pé wọ́n lọ kóra wọn láàyè ibi tí wọ́n ti máa rántí ọlọ́run láwọn ọjọ́ yìí ní ibi àwa náà wá lè kú òun lé lọ mọ́kà káwa náà jòrú èrè náà tí wọ́n ń ṣe wọn kàn ní pàwọ́ alálàájì ni ọ̀sán torí pé bàbá òdùgbà wà lọ mọ́kà ṣùgbọ́n wa náà lè gbélé gba ládá káwa náà gbélé gba oyè níwájú ọlọ́run ìrántí ọlọ́run àwọn sẹ́tà máa ń gbénu ọjọ́ mẹ́wàá ẹ̀wá yìí ṣe nìyẹn bí ọjọ́jọ́ mẹ́wàá èmi àtẹ̀yìn náà mọ oore ọlá. tí ń bẹ fún ìmọ̀rántí ọlọ́run. Adabi Musa alayhi salatu wa salam ẹyọkan kan náà láàmú ń bẹ torí àsìkò. Nínú àdìsí tí ìmáàmù Tabrani gbà wá. Ọbọba rẹ̀ léèrè onítaani nínú àwọn ẹ̀dá ẹ̀tọ́ ọ̀dá tó tóbi jù lẹ́dà. Tó tóbi tó dókè búdósà tí ò ṣe rọ́lù. ọkọjá ẹtìmọ́dì àti dira àti wàgbó àti wẹ́lágbó ẹ̀fúùfù ní atẹ́gùn. nígbà ọba ń báwọn èlè sùn èèyàn bíi ẹgbẹ́ pàdé ló lè máa jẹ́ nǹkan torí sùlẹ́jọ́ ń bá jẹ fi kóra wọn. ṣùgbọ́n gbọ́ bá wọn tó jẹ́ pé agbára tiwọn ni tí wọn ò ní kankan jọba yìí pé gbogbo ohun tó di mọ́ra tó ń gbẹ́kẹ̀lé lẹ́yìn ọlọ́run kò túmọ̀ sí kankan ju òfo lọ. ànábì Musa wa ń bọ lọ́n léèrè pé ta ni nínú àwọn ẹrú mi tó fi ń tóbi jù lẹ́dàá ọlọ́run ni abdi la yazalu lisanuhu rataban min zikri gbogbo ẹrú mi tó jẹ́ pé gbogbo gbà ẹnu rẹ̀ dúró fúnra ti èmi ọlọ. ẹnu ọmọ dùn kò túmọ̀ sí wípé kọ́ ọmọ lọ ra nǹkan ẹ̀rọ ẹ̀rọ adébi tí ó ti ra sí ọ̀jẹ̀ yóò wí nǹkan mi ìlú lẹ́ńtà búrẹ́dì ni ó wì. bẹ́ẹ̀ máa tún ti jẹ búrẹ́dì náà tọ́lọ́ fi sí lọ́hùn gbólóhùn ìlú lẹ́ńtà búrẹ́dì òun náà ti dùnà sí ọlọ́. tọ́ba ti fi búrẹ́dì yẹn lọ fi tọ́jẹ́ tán tọ́lọ́ fi sí tí ọlọ́ fi ṣe tọ́lọ́ subhanahu wa ta'ala tí ọ̀fẹ́. gbólóhùn tó wù náà ti dẹ̀sìn ọlọ́run bá lè kẹ́yìn gbogbo nǹkan rẹ̀ dẹ̀sìn oríire ní onígbàdéyàn ọba ti nírègbénu ayé ẹ̀ gbogbo ohun tí bá ń ṣe ó ti dẹ̀sìn ìsànù wa ọlọ́run gbogbo ẹrú tó ẹgbẹ́ gbogbo gbà òní máa ń rántí èmi ọlọ́run olótóbi jù lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ yẹn báyìí ti ó ti dojú ọlọ́run ti dojú ẹ tó fi máa ọ, ó ti detí ẹ tó fi máa gbọ́ràn tọwọ́ ẹ tó fi máa mú kan ó ti dìdí rẹ tó fi máa jókòó wọ́wulẹ̀ dé ó dè sídìí oríwó fi kórè àga fún ọ kó o lè rí mako rántí ọlọ́run ni ọmọ ṣe bí bá bẹ́ẹ̀ bí ká ọba àrí oṣù ti kọ́ pé òní tí ọmọ nàìjíríà gbàdárí ọba tó jẹ́ pé láàdá àkókò zina tó ń wọlé náà nígbà tó wá sí láyé nù. ọ̀rọ̀ tá à ń sọ lọ lórí ètò rédíò ọjọ́ tuesday ònìyẹn àbójútó àlárúbà tàbí sọ̀rọ̀ ẹwẹ́ ẹ̀sìn tẹ́sí fẹ́ mú wá fún wa nú ọ̀fẹ́ jẹ́ àmọ́ títóbi ọba yìí ọba tó tóbi ní alágbára ní ẹ̀sìn lọ́jà àmọ́ ó sì jẹ́ àmọ́ sẹ́ẹ̀ kàmọ rántí ẹ àbájọ rántí ẹ rántí rẹ gbogbo gbà ọfẹ jẹun bisimilá ọmú mi bisimilá orí kankan tó tóbi la ilaha illallah òrìkórí rẹ o kò sí torí ẹ lè ṣe ẹni ọdá orí ẹ ló lè ṣe nǹkan fún ọ ní ká máa rántí bí gbogbo nǹkan ọfẹsẹ kọ astagfirullah astagfirullah. tọrọ bá dọdọ òsùn ó sì mà gbókùtà wà lọ́nà ọlágbára kọdarí ẹsẹ̀ kó ń bẹ kọmọ gbà ṣùgbọ́n ẹsẹ kéékèèké tí ń bẹ lára èmi àtẹ̀yìn ló bí káfẹsẹ̀ kọ kí nǹkan ó lè tíá kó lè bá ní tọ kọ́ba fi ẹsẹ̀ dànù. báwo lẹ wẹ́yìn wò pẹ̀lú alọ́tẹ̀ ọlọ́ni olùkọ́ ọ̀sẹ̀ pé astaghfirullah. àwọn sì ti lórí o àìgbọ́lọ́ngbọ́ ni sídọ́mọ èèyàn máa ń sá fún lónìí torí ìrántí ọlọ́run kéré ẹ̀ ń bá ti fi gbogbo ọ̀ràn ẹ̀ lérí ìrántí ọlọ́run ẹ̀mí rẹ̀ ní lọ sọ́dọ̀ ẹnìkan jútà ní lọ. Allah ọ̀dọ̀ ọlọ́run ẹ̀mí rẹ̀ ọmọ lọ ìjọba ṣe ń dáadáa yọ gbà pé tó mú wájú lọ ọ̀nà bọ́bá sì dé láyìí dá yọ gbà kọ́lọ̀ ló mú wa kọ́lọ̀ ló mú dáko ń sọ láyé yìí tí ò ní tí ò ọkàn yàtọ̀ síra wọn ní ó lè mọ jura wọn lọ kálukú ní tiẹ̀ tí ń bá ti ń rún mára tọ́nà àbátìlẹ̀ rẹ nìkan tóun náà gba rẹ̀ títí ń ṣe títí lọ́lọ́ wọn náà gbà tiẹ̀ máa ń sin ọba ọba ọba akúrò láyé kò sí àlè gbé bí ìyá àlè gbé bẹ̀ rà. ìjọ kan ọjọ́ kan tí wọ́n pa kú mẹ́ àdáwò níta. òun lọ̀kan náà àwọn ẹni ìṣáájú tá a máa ń sọ̀tẹ̀ wọ́n ní kọ́ fẹ́ kọ́ fẹ́ ẹni tí ò ríran tí ò lè sọ̀rọ̀ àárọ̀ nítorí pọ́jèso igi lóko olóko. tọ́ba ti lè tẹ́lẹ̀ òun dárí èso tọ́jẹ òun dárí ẹ̀dín olówó ọ̀fẹ́ kọmọrínà olówó ọ̀fẹ́ tọ́ba dárí èso tí mo jẹ ní òkú ẹ ọ́ dárí ẹ̀dín mi. ọmọ tí ìfẹ́yàwó rẹ̀ kan rí ní kádàrá kò lè kú olójú náà olówó àlìkíámà làwọn ń wo ayé tèmi àtẹ̀yìn dì mọ́ ní ọ̀jà àrítọ́lọ́sìn ẹ̀wọ̀n tó faramọ́ nílé ayé torí kọ́run rẹ̀ ọmọ bá dàrú. ọ̀run tí wọ́n láàbè ṣùgbẹ́gbà fún pé bó lè dàrú kọ́ dàrú káyé yọ̀ọ́ta ti ṣe kíni káyé yọ̀ọ́ta ti dà títà fi yàtọ̀ sí ẹnu. ó jìnnà síra wọn. ó nítorí pé ìlóhùn fi gbà ní pé tọ́ba ti jẹ́ pé tó fi dáríjì òun nìyẹn bóun bá kú fẹ́ ó ti dàdéwò nu ìkànnù méjì ni inú kó kú ṣáájú òun inú kó wò kú ṣáájú ẹ̀ tọ́ba ti kú ṣáájú òun àdéhùn náà bóun bá sì ti kú ṣáájú ẹ̀ kò sí ròlù mọ́ ó ti parí òun ó sì lọ bọ́ bá òun lẹ́ni tọ́ba òun dáríjì tó wọ́n máa ṣẹ̀ṣẹ̀ mí tí ò ní kú mọ́ lẹ́yìn lòlù jẹ́ kó jinlẹ̀ òun máa tẹ̀sẹ̀ mi tí ò sí kú bẹ̀ mọ́ ìsẹ̀mí kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ló ń ba lọ́fẹ́ bà sẹ̀mí tí ò ní kú jẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. ìrántí ọlọ́run òun ni sẹ́tà máa ṣe ká má gbàgbé bí a ti lọ lọ́jọ́ mẹ́wàá oṣù lèlẹ́hìjà tí ń bọ̀ wájú ìrántí ọlọ́run wà lára sẹ́tà máa ṣe. ìrántí ọlọ́run ṣe pàtàkì ọlá rẹ̀ pọ̀ àwọn tálákà wá bá síwájú ẹ̀dá sallallahu alayhi wa sallam wọ́n pàdé ọlọ́ba nàbí tálákà làwọn àwọn kankan àwọn kan bẹ láàrin wa tí wọ́n ní ànábì ní kí lóde ọlọ́wọ́ mọ̀ pé dáhàbà bìlì òjò àwọn fún lówó alájẹ́ ti pọ̀jù jẹ́ lọ. ànábì ní lọ́nà wo ọ ní wọ́n ń kírun báwa náà ṣe ń kírun wọ́n ń gbààwẹ̀ bá a ṣe ń gbààwẹ̀ àjọ ń pín ládàá ni àjọ ń pín wọn wá tún ní nǹkan kan táwọn ò ní àwọn lówó lọ́wọ́ wọ́n láǹfààní kí wọ́n tún máa fi èyí tó bá kù ní owó wọn kí wọ́n fi máa ti sàdákà. Bí a kí èsì rẹ̀ sínú ẹwọ̀nà tí wọ́n bá gbé wá àwọn gbèsè yé wọn ò pé gbogbo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni ó fi ṣètọrẹ àánú. Tọ́wá ya kalẹ̀ tọ́jú ẹ̀ lè ṣe nǹkan kan fọlọ́. Fùdúùn fùdúùn àmúhalẹ̀. Nítorí wípé inú bẹ́tẹ̀lá ìwì mọ̀ bá mú ten naira mbe bẹ̀ méjì tó kù ẹ̀ múrí méjì tó kù yìí náà ó tó mi jẹun ọwọ́ àti àádàbí ìgbà kọ́lọ́wọ̀ ọ̀tí ẹ̀sìn olóore kankan. fùdúùl èèyàn máa ń múnú ìtọ́lọ́run bá fún ni tọ́ba tẹ́lẹ̀ ń ẹgbẹ̀rún kan wà ẹ inú ẹgbẹ̀rún kan tí sàdákà ni ẹ̀sìn ni. fùdúùlù tó jáde mo fẹ́ gbọ́ yé ọlọ́run kò sí wa láti tí ó lè máa ṣe dáadáa. wọ́n láwọn tún máa ń mú nú tí wọ́n ní wọ́n tún máa fi ṣe sàdákà. Ànábì ni àwàlẹ́ ìṣẹ́kọ̀ọ́dì jẹ́ alẹ́lẹ́kùn máa ń sọ̀tìkù. ẹ sì lẹ́yìn òní tẹ́ẹ̀bì máa ṣe sàdákà lọ ọlọ́run ti mú yìí bẹ́ẹ̀ bá lówó lọ kankan tẹ́ ẹ lè fi máa tẹ̀sọ́rí àánú bí wọn ọlọ́run ti fẹ́yìn náà ní tẹ́sí máa sàdákà sí. àwọn tálákà ní kíni ànábìlẹ̀ mọ̀ pé inna bi kulli tasbihatin sadaqa bẹ́ẹ̀ bá fi lè yanu pé subhanallah tó òbí jù bá ń lọ àkọọ́lẹ̀ ẹni tó fi owó iyebíye sàdákà ni wọ́n kọ́lẹ̀ fún. ọlọ́run ti fọ́ ọ lélẹ́wọ̀n wa kullu takbira gbogbo aláwọ̀ kìbárù tá a bá wí sàdákà ni wa kullu tahmidati sàdákà gbogbo alhamdulillahi tá a bá wí sàdákà ni wa kullu tahlilati sàdákà gbogbo la ilaha illallah tá a bá wí sàdákà ni sadaka ni wa amuru bi ma'ruf sadaqa kọọrẹ ni ti se ti ọda kọntalọwọ pé eléyìí ọ̀dà o gbàgbára rẹ bá ti tó kókálùkù ló ń dípò tiẹ̀ lọ́lọ́run fún un abàtìkò iná ṣàdúrà fún ọmọ olúwo tilẹ̀ wò ó lo agbára tó ní láti fi ṣe wá sí bẹ́ẹ̀ pé bá àbá bá ṣe rú ẹ̀fọ́ ẹlẹ́ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kún ó lè mọ́tò lọ́dọ̀ ẹ̀dẹ́bí jẹ́ mọ́ ṣùgbọ́n láǹfààní tóun náà ní tọ́lọ́wọ́ bí ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n gbà gbogbo ìgbà tí èèyàn bá rí pé èèyàn ń ṣe tí ọ̀dà ó ti dọ̀nà yẹn sọ fún pé kìíní yọ ọ̀dà o ọlọ́run bá máa kíyèsí gbogbo àwọn ọba yòókù náà ọlọ́run jẹ́ wọ́n fi tẹ̀ náà kọ́ sí gbọ́dọ̀ wàá fún omi dáadáa tí ń ṣe o náà ọmọdé tó jẹ́ ọmọ tẹ̀síwájú ànábì ní gbogbo ìmọ̀ fi dáadáa fọ́ọ̀yàn sadaka ni ká máa sí ni lọ́wọ́ ni ó tún tẹ̀síwájú ànábì ní fi gbélé ahadikum sàdákà àjọṣepọ̀ ọ̀rẹ́ wa àtìyàwó ẹ̀ tẹ́ ṣe lọ́nà àlàálì ní ni. inú àwọn inú àwọn tálákà dùn ọlọ́mọ sí o tọ́ba wà náà ní ìrọ́pò owó tá a ní. nígbà tó ti jọ́ kan tálákà bá túndé ànábì ní kí ló túndé aláàtúwà kí lọ wá ti ọ̀rọ̀ àwọn olówó iná ni gbogbo ládàá náà dùrù tán kí náà tún ṣe ebe ilé ẹ̀rọ owó tálákà àyè ti fún yín ní sẹ́yìn ó dùn ṣe ti yín wọ́n ní gbogbo tó tún fa àlà tó ní aná tó ṣe gbọ́ àná lá wọn ò bílẹ̀ fún wa wọ́n tó ṣe alhamdulilayi aná tó gbà máa lọ tá a fẹ́ fi bá wọn á àbẹ́bí dáa jẹ́ pé ìwà wọn ti ti mọ́ dáàlì ka fadlullahi yu'tihi man yasha ọlọ́ọ̀lọ́ọ̀nù ọlá ọlọ́ọ̀nù nìyẹn ẹni ọba sì wù ú òní máa sọ láàrẹ̀ fún ajẹ́pẹ̀ tí fi gbìn lọ ọlọ́run lọ́mọ máa dá wọn ní ọlá rẹ̀ iṣẹ́ nu iṣẹ́ àkọ́kọ́ nu a máa tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká ṣe níyàn bá lè gba àwẹ̀ ńbẹ̀ nínú ọjọ́ mẹ́wàá ẹ̀wọ̀n aṣọ òṣèlú ìjà ọ̀dà púpọ̀ ẹnu ọjọ́ ọdún nìkan ó ní wọn fẹ́ ká fi ká fi gba àwẹ̀ káwa náà ó sì máa ṣètọrẹ àánú ká ṣe dáadáa ọlọ́mọsálá ìgbàlẹ́sẹ̀ fọ wa ọlọ́run kò sí wa ọyọnu sí wa láti tóbi ọlọ́run orílẹ̀ nàìjíríà mọ́jọ́ dàrú orílẹ̀-èdè dàrú pàǹtí àlùkò kọ́dà ló kówó ọlọ́dàkùn bá ní yí kọ̀ǹgọ́ wọn padà sí kọ́ máa tó lu nǹkan mí jáde kọ̀ǹgọ́ lówó tó padà máa lu nǹkan mí wọn náà ló kú ní gbogbo ẹ̀ wọn lọ́lẹ́ tí ń lùlù àdìgún tí ń lù àti kọ̀ǹgọ́ tí ń lò ọba tún ní wọn máa tún dá mi ìyọ́ máa dà alágbára lọ́lọ́run ọlọ́gbà wọn jẹ́ ń lu kówókówó ọlọ́dàkùn ìyàwó tó máa lù ní kó dúró kó dúró kọ́ mọ́ wò ọlọ́pàá ti ṣe bẹ́ẹ̀ torí kò sí èrè bẹ́ẹ̀ ọ̀gá tó ń pariwo lánàá pé àwọn ti ṣe tán ogun pẹ̀lú kínní kò dáa ọyọ fún òdì àwọn bàbá náà lè ròyìn ti jọhùn àwọn lè ròyìn ẹ Biafra ti jọhùn àná lè sọ ọ sí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe jìnnà díẹ̀ sí wá ń bì tó adífìrìfìrì ẹ̀ bó ṣe jẹ́ pé ilẹ̀ Yíbò sọ́dọ̀ àwọn Haúsá ní kíní ti ń lọ Yorùbá forí bá. tọ́pọ̀ mẹ́ẹ̀ wàhálà wà wọ́n ti dé gbogbo ẹni tí ń bẹ náà gbogbo ẹni kálukú wa tàbí lámú òtó jẹ ẹ̀pọ̀ ẹni tí gbogbo ẹni tó wà lọ́run tẹ́wọ̀n bí wọ́n wálé tẹ̀mẹ́sì dá jẹ fúnra wọn ní ẹwà àwọn bá tún rọ́ wọn bá wa nǹkan àwọn nǹkan ṣe kálukú wa wà ń bí wa ní kálukú ń jẹ jẹ ọlọ́run mọ́jà arúgbó ọlọ́run mọ́jà arúgbó tó kún ti ń jà ọlọ́run ní pẹ̀tù sí ọlá wa ní mojú orí wà ọ̀fọ́ yẹlẹyẹlẹ onínà kala àwọn èèyàn máa fi ronú ṣùgbọ́n ọlọ́run ń tọ́jà ń tọ́jà a lè máa wo wípé bákan bákan gbọ́ngbọ́ ọlọ́run ti kan ibẹ̀ lórí wa láàtúgbà pé báyà kọ́kọ́ lọ́dá oníwà tí ò ní wí bẹ́ẹ̀ torí inú kájọ́ kan òun lẹ̀ tí ń jó yá pébẹ̀ ní orí wa alẹ́ ìhádùn rahma kéèyàn ọjọ́ wa lọ́kàn ṣoṣo ibẹ̀ nìkẹ́ wà èèyàn máa ṣe ti yíra ọ máa ṣe já ìyá ní òní bẹ́ẹ̀ ọlọ́run kún fún wa ní a lè fi jọ́sìn tá a fi gbádùn ó fún wa àwa làwọn bí ìyá jẹra wa títà tó lè fi bọ́ orílẹ̀-èdè mi ìbẹ̀ lórílẹ̀-èdè táwọn abátúmú ti atán tá a yó tá a yó tá a tún lè fi máa bọ́ orílẹ̀-èdè mi pé wọ́n á máa gba bọ́jẹ̀tì wọn lọ́dọ̀ wa tí ọ̀bá jẹ́ nìkan oṣù ní kò ọmọ lórílẹ̀-èdè yìí níta fi mọ̀ pọ́lọ́ kí àná ọ̀gbọ́n yẹ bílíọ̀nù tó ń gbọ́ fẹ́mi àwọn èèyàn kó tó ti bí a tún jẹun. èyí sẹ́nìkan fún irú ọ̀sẹ̀ lẹ̀ à ní Somalia. tí gbogbo bụ fi kú skeleton tí wọn rí kankan jẹ mọ́ ẹ lọ wọn Ọlọ́run kẹ alórílẹ̀èdè yìí kọńgó kọńgó máa ń kú lára wa o ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ wa mọ́jọ́ dàrú o Ọlọ́run ló ti wá ìjọba wa náà dàrú inú ìlú tìlímù Ọlọ́run túbọ̀ máa àtàánú fún wa ààbò rẹ ọlọ́túnbọ̀ jẹ́ kọ́ máa gbópa sí torí gbogbo tọ́jà máàbò lónìí ó ti ṣe díẹ̀ mẹ́hẹ́ categories làwọn tí wọ́n ti ń gbé nǹkan ti pọ̀ ní nísìn ó ti pọ̀ gan lómìíràn ọ̀ràn àpín nítòkù tí wọ́n máa gbé sí ìmá ìmá wọ́n fi ń kò sí wọ́n gbà ṣiṣẹ́ bí ọlọ́run àbí wọn ṣàbò wà wọn ọlọ́run ṣàbò wà wọn gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ iná ọlọ́run bá rọ̀ wọ́n lọ́rọ̀ ẹ̀mí ọlọ́run jẹ́ wọ́n rọrọ̀ ẹ̀mí jẹ́ wọ́n rọrọ̀ gbogbo tí wọ́n fi padà síbi dáadáa láti máa ṣe ó ṣe tàkùn náà ní bá rọ̀ wọn ràn wọ́n lọ́rọ̀ àpò lọ́nà halal ètò ìsọfẹ́ni kọ̀ọ̀kan wa náà òun ni ayọ̀ ọkàn ayọ̀ ọkàn lẹ́ni kọ̀ọ̀kan náà ní wọn ò fi zero amẹ́ni tó ń gbé wiri ayọ̀ ọkàn ní o ayé ọkàn tó ṣe fún wa tẹnu tó ń ṣe fún wa fi tẹ́ alọ́rùn ló gbà kó lọ́ra wa wá jẹ́ dáadáa wọ́n máa lékún ọlọ́run jẹ́ dáadáa wọ́n máa lékún ọlọ́run àti tóbi ọlọ́run jimá tòní má ti láti mọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ akíláyé o bàbá wa túká ìyá túká lérí ìkẹ́ rẹ̀ gbogbo àtàwọn máa pàdé ìjà máa tún pàdé lórí ìkẹ́ rẹ̀ ọlọ́run ajá bá ìkẹ́ rẹ̀ jáde kúrò láyé ìyá wa bá ìkẹ́ rẹ̀ níwájú rẹ̀ ọlọ́run àti tóbi ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin. الحمد لله رب العالمين